káàbọ̀ padà sórí ètò ètò yín náà ni ètò ó wà ń bẹ̀ ṣe mọ̀ pé gbàtà ń lọ lẹ́ẹ̀kan a sọ pé guest tá à ń gbé bọ̀ ó dé bẹ́ẹ̀ confam ni mo ti gbé wọn dé bọ́ ṣe mọ̀ fúnra wọn náà máa bẹ́ spíkà yẹn bọ́ jẹ́ jẹ́ kí n ṣe máa sọ fún iná ṣẹ́rí àwọn ní bọ́ẹ̀wà wọ́n ń ṣe orí wọ́n ń ṣe bẹ́ẹ̀bẹ́ẹ́ tẹ́ bá gbọ́ bẹ́ẹ̀bẹ́ẹ́ big and wide ni wọn oríṣiríṣi ọ̀nà lẹ́tí lè kàn sí wọn kò ń ṣe bíi one stop shop ni you know as i'm saying ṣe mọ̀ àlejò wa lónìí ìyáàfin Tinúkẹ́ Ògúnbíyì ni wọ́n. Mm-hmm olórí sọmọ orí orúkọ wọn yẹn náà jọ ó jọ wọn fúnra wọn because àwọn ọgọ package yẹn ó serious Wow, ẹ káàbọ̀ sórí ètò. ẹ pẹ̀lẹ́ ẹ káàbọ̀ yáàfin wa ẹ wá bá a sọ orúkọ yín fáwọn aráalé. <laughs> orúkọ tèmi ni bí olóòtú ètò ṣe sọ ìyáàfin àtinúkẹ́ ògúnbíyì. Hmm. ìyáàfin àtinúkẹ́ ògúnbíyì. ọgá ṣe mọ wọn kàn mú bẹ́ẹ̀ rẹ ìyáàfin àtinúkẹ́ ògúnbíyì. ó dàbí pé kí n fa tinúkẹ́. bàbá wa gan lé bàbá ogun bí ìgan bá ṣe ń wo àwọn bá ṣe ń wo wà báyìí orí wọn máa wú ní pé yé my wife <laughs> my lovely ìsomọ ọkọ bá mi jù wọn ná jẹ ká kọ mọ bóyá ń lọ ná olórí. ẹ ok àlejò wa hmm, ẹ máa kábọ̀ sórí ètò ẹ mọ̀ pé orí ètò wà ń bẹ̀lẹ̀ wà báyìí níbi tí bẹbẹ ti máa ń bẹ hmm. àbí ẹ ti gbọ́rọ̀ yìí mọ́ láì bọ́ ẹ̀tọ́ yẹn wọ́n láwọn ti gbọ́rọ̀ yìí ṣẹ̀gbọ́n ẹ ti gbúrò wa ẹ wá tilétilé ẹ wá tilétilé ok mi ì tí ì ní tu mi tí ní túndé sàlẹ̀ pẹ̀ wá tilétilé mm-hmm. gbogbo eh, ẹ̀yin eh, olólùfẹ́ wa pátápátá gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe wípé hmm, ẹni tá a gbọ́ sórí ètò lè ní kétra ni wọ́n wọ́n ṣe yàtì yàtì bọ́ mi ò mi ò jẹun jẹun rí o mi ì tèsì ẹ̀ rí o ẹ má yẹ fún wọn náà mi ò mọ̀ bóyá ń jẹun bóyá ń ṣe yàtì mi ò mọ̀ bóyá ń ṣe yàtì o. mi ì ṣe yàtì kí lẹ ránṣẹ́ oúnjẹ ni. Ah! <laughs> jẹ tún gbọ́ báyìí ìyá mi wá lóúnjẹ làwọn ń dàwọn ẹ̀jẹ̀ yá sí. ọlọ́jẹ làwọn ṣe tó àlejò mi ẹ ká kọ́kọ́ mú báyìí. tá a bá sọ̀rọ̀ nípa pátí jọlọ mo realize pé tá a bá sọ̀rọ̀ nípa ó wà ń bẹ̀ táwọn èèyàn bá ń lọ pátí ẹni tó láì kó máa lọ sí pátí tí wọn ò pè lọ sí pátí tó bá gbọ́ wípé ẹ ọ̀rẹ́ mi ò lọ pátí wo pátí jọlọ tí wùn mi jẹ láti bí ogún ọdún sẹ́yìn báwo gan you know kí ló máa ń fà táwọn ebi party jollof ṣe máa ń pa àwọn èèyàn tí wọn ò lè sáré wọ kitchen kí sáré ṣe jollof rárá. in fact kò tiẹ̀ yé mi. àwọn gbọ́dọ̀ yé yín o. ọ̀rọ̀ party jollof yìí mm. wàhálà tó ń dálẹ̀ kò ń ṣe kékeré mm. especially nísìn tó yẹ pé a ti ń ṣe jollof rice ní orí gas tí ò ń ṣe mm. ayé ìgbà táwọn màmá wa even àwa náà bá growing up a sì máa ń lo àdògan you know but nísìn tó ti jẹ́ pé a ti ń lo gas láti fi ṣe àwọn èèyàn ṣì máa máa tẹnumọ́ fún ẹ pé ṣé rice tẹ̀ gbé bọ̀ yẹn o àdùgán lẹ fẹ́ fi sè títorí òórùn igi làwọn fẹ́ gbọ́ nínú ẹ̀ ó máa ń yà mí lẹ́nu òórùn igi. ìyẹn ni pé àdùgán ní ó ń fi àádùn sí ẹ̀yin náà kàn fà bẹ́ẹ̀. bẹ́ẹ̀ni kò sí rọ́ńbẹ̀ ó ń fi àádùn sí hmm. hmm. ṣùgbọ́n níbi téèyàn bá mọṣẹ́ ìṣe à ń ṣe pẹ̀lú ẹ̀ èèyàn mi ò mọ̀ ó sì mú àdùn wọn ṣé pé kì í ṣe pé àdògán ló ń jẹ igi àdògán kọ́ ló ń jẹ kẹlẹsì dùn ó ṣe ó ṣe tó ń ṣe tiẹ̀ bọ́ ọwọ́ ni rice bọ́ téèyàn bá ti ń ṣe ní gbogbo ìgbà tó bá sì gbé fún un náà pé kò ń ṣe pé kíní even though a kì í bó bá ṣe jẹ́ náà la ṣe máa ń sọ you know hmm. because èèyàn míì máa yìn sí tí àbá tiẹ̀ tí àbá tiẹ̀ lè ṣe pẹ̀lú hmm. àdògán a lè hmm. ṣe pẹ̀lú èédú ìkọ̀kan náà ló máa fẹ́ já sí bẹ́ẹ̀ ni copot yẹn náà because ara igi náà lè dùn ti jáde ọmọ ìyá ni wọ́n so tá a bá ṣe pẹ̀lú kíní because um, efi ó ń ba ojú jẹ́ ni téèyàn bá ti ń lò jù lálòjù òun ló máa ń tètè jẹ́ kí ojú máa dà ẹwà gan dàrú but tá a bá ṣe lo edu edu sì lè ṣe but ayé tá wà yìí nísìnyí o gbogbo pátì jọlọfù tẹ̀ ń ní kíní three quarter orí gáàsì láti ń sè ó dẹ̀ yìí ń dùn. ó dẹ̀ yìí ń dùn bẹ́ẹ̀ ni. Hmm. ẹ̀yin náà láàmì ẹ ti fìgbà kan lu fi àdògán ṣe ráìsì. àwọn màmá wa tí a bá pé ta bá pé iṣẹ́ tó ń ṣe lélẹ̀ eh, àdògán òun ni wọ́n ń lò hmm. ayé ìsìn la ṣe bẹ̀rẹ̀ sí ń lo gáàsì in fact àwọn màmá yẹn wọn ò ní inú wọn ò ní ever lo gáàsì lórí èèyàn míì tí ìṣẹ̀lẹ̀ gáàsì ti ṣẹlẹ̀ sí hmm. kò ní súnmọ́ rárá ṣùgbọ́n ó wà lára ìkan tó yẹ pé ó is the safest if I have to put it that way then kò ní ṣe pé iná ń ràyàn nǹkan ta sí yàn tó ń di pé ó ń bàyàn ní ara jẹ́ gbogbo nǹkan bẹ́ẹ̀ yẹn èèyàn lè fojú fẹ́ ná bẹ́ẹ̀ ni máa lọ máa kóná lẹ́ẹ̀mẹ́wàá máa bẹ̀rẹ̀ sí díẹ̀ máa fẹ́nu fẹ́ máa hmm, kò sí yẹn bẹ́ẹ̀ ó dẹ̀ ṣe regulate ẹ mọ̀ pé tẹ bá fi igi sínsìnyí tá a bá yọ a lè yọ kúrò níbẹ̀ ká ní ó ti pọ̀ jù iná yẹn ti ń pọ̀ jù fún ìrẹsì yẹn ṣùgbọ́n pẹ̀lú gas tá a ẹ̀kọ́ ń ra yìí so Eh, technology ni. ó ga òyìnbó eh, ní òyìnbó ti sayé dẹ̀rọ̀ so ẹ̀yin èèyàn wa tẹ̀ ń ronú àpátìjọ́ lọ bọ́ máa fi igi se é ni ṣé ti gbọ́ báwọn professionals ṣe sọ hmm. báyìí wọ́n ní ọwọ́ ni olórí ọwọ́ ló bá dé tó bá mọ̀ ṣe ó mọ̀ ṣe bẹ́ẹ̀ náà ni ẹ máa kọ́ṣẹ́ o <laughs> tẹ́ bá fẹ́ jẹ pátìjọ́ lọ tí ó dẹ̀ sí patí ńlẹ̀ kẹ́ bẹ́ẹ̀ máa ṣe lórí gáàsì yín tó máa dúró hmm. ìyáàfin wa mo mọ̀ pé iṣẹ́ catering lẹ ń ṣe hmm. mo tún mọ̀ pé lẹ́gbẹ̀ẹ́ kan náà ẹ máa ń ṣiṣẹ́ small shops ẹ wá jẹ́ kẹ́mi fò lọ sọ́nà small shops yẹn kí là ń pè small shops gan nàìjíríà torí mo mọ̀ pé ní ayé àwọn ìyá wa wọ́n máa ti fi ẹ̀pà sábọ́ tá a ti jẹ ẹ̀pà tá a ti jẹ ṣinṣin mhm. ayé ìgbà yẹn gùrúdì àti chukchuk yẹn ló máa ń jẹ tẹ̀lé grandma mi lọ pati ìyá ìyá mi tó bá lọ hmm. patí báyìí máa fẹ́ ṣe handbag ẹ̀ ni torí ṣùkṣùkù yìí náà ni ìyẹn rí roborobo báyìí hmm. ó fi coconut ṣe ó dùn bí agbọ́n ni ìyẹn bọ́láyè sí mo rí i pé small chops ti yàtọ̀ ó ti ó ti in short ó ti ní wings tó pọ̀ ẹ kí ni small chops gan-an náyé òsè òní kí lẹ̀ ń pè ní small chops. bí orúkọ ṣe jẹ́ small tó jẹ́ kékeré ní èdè Yorùbá nǹkan tí èèyàn bá ti lè fọwọ́ mú lẹ́ǹkan báyìí tó lè jù sẹ́nu lẹ́ǹkan náà òun lè rí as small chops ó jẹ́ jẹ́ pé party bí bí bí pé kọ́ pé nǹkan ní ehm, bí kọ́ pé nǹkan ní dessert àbí kọ́kọ́ nǹkan ní pé eléyìí o ìgbẹ̀yìn patí àti jẹ rẹ́sì àti jẹ iyán àti jọ̀fadà àti jàsáró eléyìí ní sí àti ìfẹ́ lọ́lé torí tá a bá lọ́lé gan nepa ò tí ì múná dé hmm. ẹ̀hẹ́n jẹ́ ká yìí máa fi lè gbánu náà ká yìí fi ṣe fàájì ibẹ̀ lẹ́ máa ti rí irú àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn puff puff ẹ máa rí mọ́sà ẹ rí spring rolls ẹ rí samosa àwọn èèyàn míì wọ́n á ṣe àsun àwọn èèyàn míì wọ́n á ṣọ̀jọ̀jọ̀ hmm. èèyàn míì á ṣe dùndú dídí oní straw dòdò gbogbo irú àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn téèyàn fi ń panu má ṣe yọyọ èdè hmm. ẹ̀yẹ oríṣiríṣi nǹkan tí èèyàn ṣáà lè fi panu tó jẹ́ nǹkan kéékèèké tó ń ṣe nǹkan tó wà bọ́ òkì lẹ́nu nǹkan tí èèyàn kò lè sọ sẹ́nu ẹ̀ torí ẹ̀ ló ṣe jẹ́ pé toothpick la máa ń kì sí nígbà tí fi hmm. toothpick bú báyìí kó ló máa wọ́n lọ ẹnu ni. ṣé ń gbọ́ bẹ́ẹ̀ yẹn ara hmm. lé wọ́n ní tẹ bá sí ṣe patí yín ayọ̀ ọ̀tọ̀ láyé rẹ́sì ayọ̀ ọ̀tọ̀ láyé amala ayọ̀ ọ̀tọ̀ láyé asáró ayé small chop tó dádúró lọ́gán ara tiẹ̀ ní lọ́gán ìgbé tó bá ti jẹun tán o pé àwọn jákàṣà máa fi nǹkan panu ká máa fi mutí. kọ́kọ́ ń lò hmm. àwọn èèyàn míì fẹ́ kí inú àwọn èèyàn kọ́kọ́ kó ná hmm. torí wàhálà oúnjẹ máa ń pọ̀ jù ń gbà gbígbọ̀n yẹn máa ń pọ̀ jù ń gbà tí ò bá tètè dé tébù àwọn èèyàn mi hmm. so àwọn èèyàn míì prefer kí wọ́n kọ́kọ́ serve ẹ̀ ná especially nílùú ọba wọ́n máa kọ́kọ́ serve small chops náà kó tó serve main dish. a dàbí first dish. bẹ́ẹ̀ first dish pressure oúnjẹ bébí ṣé wọ́n yàn lọ ẹ̀ ṣe tún gbọ́ báyìí ah, ṣé mo gé mo sọ lẹ́ẹ̀kan gbà tí èmi àti olórí mi bẹ̀rẹ̀ lé ètò yìí a ní pé tàkọ́kọ́ ẹ̀yìn tá a gbé wá yìí ó débẹ̀ confam ṣe wọ́n tún kọ́ abọ́ ṣe ń ṣe nílùú ọba nílùú òkè ló jẹ́ bẹ́ẹ̀ pé wọ́n ti serve lamẹ́ríkà wọ́n ti serve London <laughs> wọ́n tún serve lóde Nàìjíríà yìí ẹ ti gbọ́ bẹ́ẹ̀ yẹn náà nìyẹn. ẹ wò kẹ́ tó wá tẹ̀síwájú àlejò mi orí jọlọ́ọ̀fù yìí ni mo ṣe fẹ́ dúró lé lórí torí jọlọ́ọ̀fù yẹn ló máa ń káwọn èèyàn níṣan mo rí aláìsí pé tó bá tún lọlé tí wọn bá rí tèkéwé gbà wọn máa àwọn èèyàn máa ń pò ṣe ń di ẹ̀ ní wọn á tún máa bú kétra pé kí ló dé sẹ́yìn lẹ lóúnjẹ níṣẹ́ fẹ́ gbé oúnjẹ ẹ̀ẹ́dẹ̀ ha oúnjẹ ló sì kù mm-hmm, mm-hmm. náà torí mo wá rí aláìsí pé táwọn èèyàn bá mọ àbí ẹ jẹ́ bí yín báyìí yẹ sọ̀nà ṣó possible kí èèyàn tí ò lọ patí kó mọ jọlọ́ọ̀fù patí sè ṣéyàn lè achieve ẹ̀ nílé. bẹ́ẹ̀ni èèyàn lè achieve jollof party ńlé ah, ah, tí mi ò ní ní láti lọ máa disgrace ara mi wọṣọ disgrace ara lọ bẹ́ẹ̀ fún mi lóúnjẹ serve mi èèyàn lè ṣe. bá mọ̀ ṣe o mọ̀ ṣe náà ni o lè ṣe nílé because gbogbo èèyàn tó dé kẹ́tìrà lẹ́nu iná tó ń ṣe jẹ iná ilé náà ló ti bẹ̀rẹ̀ ilé ló ti bẹ̀rẹ̀ ilé ló ti bẹ̀rẹ̀ èèyàn míì ló ń kọ o ṣùgbọ́n ilé náà ló ti bẹ̀rẹ̀ èèyàn kan náà ló bẹ̀rẹ̀ so bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà ni ìdíjọ́ bá dẹ́n develop skill hmm. mo ṣe lẹ́yìn nǹkan báyìí ló kù díẹ̀ tí mo ní láti fi sí máa fi sí lọ́la bẹ́ẹ̀ bẹ́ẹ̀ o máa mọ owó tó bá dẹ̀ ti then ní calculations. jollof rice ní calculations. gbogbo gbogbo oúnjẹ yìí ní calculations. ó ní calculations. ní ọba ṣe jìríkà rice ó ní iye magi tó gbọdọ̀. ó ní iye magi tó oh goodness mo ń bọ̀ o mo ń bọ̀ <laughs> mo ń bọ̀. Ah, gbogbo ẹ̀rọ lólùfẹ́ wa paranta ṣẹ́yìn náà ti gbọ́ nǹkan tí àlejò wa sọ wọ́n ní wípé jollof rice tó máa ń jẹ́ káwọn èèyàn lọ máa jà nídìí oúnjẹ it's embarrassing kéèyàn lọ sí pati kí káwọn servers máa jágbe mọ́ guests tí gẹ̀ẹ́sì bá fi rẹ̀ síbi tí ó yẹ kó wà mi rò pé ó yẹ kí á wọ àbíjà wà ìró wọ́n dẹ̀ sọ pé pressure tó oúnjẹ òfin nípa ìlú kékeré kí sáré jẹ small chops wọ́n tún wá sọ síwájú sí jọlọ́ọ̀fù yẹn kò ní sí jàǹpá tí mọ́ mo ti mọ̀ pé wọ́n máa tì í bọ̀ wá lára bá a ṣe máa ṣe tó wọ́n ti bẹ̀rẹ̀ báyìí fúnra wọn lọ́bẹ̀rẹ̀ uh-huh. wọ́n ní wípé uh-huh. ráìsì o ó ní measurement tí àbá ṣe jìríkà kan ó lè yẹ èròjà tó gbúdọ̀ bá sí àmọ́ tá a bá lọ ẹ wò wá wá ṣàlàyé bá a ṣe máa sè lẹ́lẹ́kùnrẹ́rẹ́ tí a fi máa achieve jollof rice taste party jollof ẹ má gbàgbé ó wà ń bẹ́ẹ̀ ṣì ń tẹ̀síwájú ẹ̀ka dókè lọ́hùn à ń bọ̀.